Don't you love an extra $100 in your pocket? Have a TurboTax expert file your taxes for you by March 31st to get $100 back instantly. Because no matter what moves you made last year, TurboTax makes them count. That means getting $100 back and 100% accurate taxes only from Intuit TurboTax. Must file by 331. Credit only applicable to federal filing fees with TurboTax full service. Offer can be modified or terminated at any time. If you only have a 401k, you're not getting the most for retirement. Wait, what? Add a Robinhood IRA on top, then they'll boost it by 3%. You can do that? And if you transfer in any retirement account, you get 3% on top of that. Is there a limit to the match? No limit. Robinhood Gold gets you the biggest contribution match of any IRA on the market. Sign up for Robinhood Gold at Robinhood.com slash boost by April 30th. Subscription fees apply. Investing involves risk. 3% match requires gold for one year from first match. Must keep IRA for five years. Match on transfers subject to additional terms and conditions. Robinhood Financial LLC. Member SIPC. ma mi hu sɛ wɔyɛ single mother of six ma six a wɔte uncompleted building mu nkɔmmɔdeɛ mu na mehu sɛ ɔno nko a na ɛhwɛ nkɔlaa no na dakuro dakuro ɔse ne kunu agya awareɛ nti ɛba ne sɛ na ne kunu agya awareɛ ɛna ɔse ne nkɔlaa second ball no dakuro ɔmo wɔ fie na papa yi ɛpɛ sɛ ɔde nkɔlaa no saa second ball no gye sikaduro eh, yes ɛna wampene so wɔwɔ ha yi deɛ meyɛhyɛ sɛ meka wie a ɔno nso bɛkyerɛkyerɛ mu because ɔno na ɛbɔ me amanneɛ nti ɔpɛ sɛ ɔde eh, second ball no gye sikaduro ɛna wampene so wampene so nti ɔgyina so a ɔde gyae awareɛ nti wɔgyae awareɛ no de na ɛyɛ ten years ansa na mene na ɛyɛ den ɛhyɛ ayɛ saa ten years period no nyinaa no na ne one ghana city mba mame hɔ mbɛhwɛ nkɔla no ɔsɛ wɔ hɔ a na wabɛbɔ afa hɔnom six months time four months time ɔba nso a ɔse ɔbɛtwam ɛkɔ baabi ɛnti ɔhwɛ sɛ ɔmo ho yɛ anaa ba ɔmo ho yɛ ne deɛ sɛ wan gana asidi sɛ nipa didi ansa na ɔte ase deɛ maame no maame no maame no na ɛbɔ mamaneɛ ɛnti mm. asɛm no yɛ ahomete nti da koro na maame bi ba efie hɔnom na ɔmo kyerɛ sɛ maame yi ɛtete ahahan nti ɔmo de ɛ maame no de ne ba ɛba sɛ maame yi wee nhwɛ ma no ɛna me si o saa na etie deɛ me bi sani sɛ wotete ahahan wɔ si an ba wɔ ne krataa ɛna me si o mi wɔ krataa mi wɔ lansɛs nti no sɛ saa deɛ a ɛnde maame no wu yɛ adwuma na single mother of six deɛ na yɛ bɛtumi ayɛ dɛn wobɛtumi aboa nkɔla no ɔma efe. santase news site kwa dɛn na yɛte ɛna asɛm wei e ɛsiiɛ nti yɛhyɛ adwuma no ase nkɔla no yɛ very brilliant na ne masses no very brilliant na ɔmo bu adeɛ paa mede m'ani to hɔ hwɛ nkɔla no na baabi a maame maame wei e ne nkɔla six ɛte deɛ ɛyɛ ahomete e uncompleted a ɛda ɛpono mpo ɛda no of six ɔmo yɛ dɛ. rɔba na yɛde asesa mpoma no. mama asesa wɔn. adeɛ mama wakɔ ababa ɛɛ eh, adum tv so na yiyi wasum ya a first case ni deɛ na yɛ contemporary case. Hmm. after thirty six years in marriage yɛ a wɔregye yɛ aba ɛdan six yɛ kɔkyɛ yɛ a baako ɛnya two baako ɛnya four because na ɔwɔ mma dada na ɔde wɔn ba awareɛ yɛ asɔfo saa problem no efiri hɔ ɛɛ nti akɔyɛ three three because wɔn ne wei awɔ three four na baako efiri mu na ɔno nso wɔn mma three nti bɛrima no ate aseɛ nti yɛyi de afiri hɔ na yɛn second case yi sɛ ɔhwɛ me a mayɛ din because the way a ɔsi statee na ɔbobɔ din no ɛna ma stop no sɛ din bobɔ deɛ ɛhia around this time ɔnka n'asɛm no tam chukwu beebi a wɔ bi a na tie. yo <laughs> mama nti nti sɛ ne ma no yɛ brilliant. ɔmo yɛ very brilliant nti mi bɛ to no deɛ na first in fact nkwadaa no mu bobɔ so nti first and second no. n sɛ mmarima náà ɔmo nhwɛ ba no afi biara wɔn na bɛ wo i'm telling you i'm telling you nti ɔmo bobɔ so nti no first two no wɔ jshs three mm. ansa na mi bɛ pie wɔ sin no mu oh, nti. o na kyerɛ sɛ wɔtumi ahwɛ wɔn ama. oh yes ɛyi no kɔ aduru jshs three but da saa uncomputed house uncomputed no mu oh my god na maame. na ɛnna obi abɛkyerɛ sɛ mi maame yɛ ɔdefoɔ paa na na so wɔntumi ntɔ paa de maame mese ɔdefoɔ ne nea ɔma ne baaduane di oyi fos ase de hyɛ ne ma na wɔtua school fees ɛno ne yɛfa no sɛ ɔbaa no yɛ ɔdefoɔ mama woatwe ma adwene kora mpo asɛ akɔ akyi na maame yi papa no kɔɔyɛ no hmm. last and uh, last but one ɔmo no nyina mo so eh, gyina kg two a ɔmo ba kg one hmm. ɛna papa yi afiri fie nti wɔsi wɔkɔsoa mota akɔ nsuo paa wei na ɔyaa ama krampo wɔ bɛyareɛ mpo ne sisi kyea yɛ wei na ɔyaa ansa na ten years later no mene no bɛyɛ dɛn ɛbɛhyia yɛ nti ma yɛyɛ adwuma no mehyia na yɛyɛ adwuma no yɛyɛ heba mewɔ heba certificate mm. nti yɛwɔ nnuro a y'a ɛyɛ dɛn ɛde kɔkyema in fact mehyia no no ɛdɔ a wɔwɔ ne nimdeɛ a mesumi wɔ nti yɛka bom no ɛna yɛde ɛdɔ mmiɛ no ɛba bɔnten ɛwɔ mu ana yɛde kɔ fda nti fda korampo a monya ma yɛ approval no nso no eh, na mede kɔkyema mede tu m'akyi ɛkɔkyema ba ansa na yɛdidi wɔ fie ɛno na nkɔla akyirɛ no kyɛ sɛ wo ne no abɛtena mene no nti ɔtu firi ayi dan a yɛwie no daabi ɔwɔ ɔno ne fie hɔnom ɛsiane sɛ mepɛ sɛ me ne ɛyɛ adwuma me na mewɔ herbal lances nti yɛnya ware koraa mm. koraa na situation no na ɛma oh. a aka makoma mesi o metumi boa saa pɛpɛɛpɛ six oh, nyame bi a na mpo deɛ awareɛ mpo na yɛde hyɛ aseɛ nti no ma no ɛsɛ sɛ mitumi kɔba de bia wobisa me ho asɛm wɔ santase market from sofoline to bɛkɔa deɛ wobɔ me din ɛde bi wɔ hɔ sesɛ mebɔ a ɔmo a mewɔ hɔ no nyinaa bɛyɛ adansedeɛ ma yɛbrɛ nkɔla no eh, first two no ɔmo school baa sɛ sɛ ɔmo kɔ university maame no kɔbɔ na amaneɛ ɔsɛ nkɔbɔ busia papa no nti yɛ adwumayɛ ne busia boa sesɛ deɛ anim kɔ no abɛ yɛ sikasɛm nti yɛkɔbɔ busia na yɛyɛ adwuma na yɛtua na eh, nketewafoɔ no mu so kɔ kakra nkakra nkakra ɛɛ third and fourth nso ɛbɛwie jhs ɔmo bɛkɔ shs wasa kɔbɔ namane a ɔsɛ ɔnkɔbɔ busia. na na wo deɛ ɔne ne wo ye. dabi na yɛn ware yɛ o ma na yɛn ware yɛ kura eh, yɛ four years duration. oh okay yes. o yà dé wankɔ ne nkyɛn koraa one day hmm, dabi dabi na wonte ne da in fact alongside no mm. alongside a after four years and then I was in a After, yes. And then we are disciplined. Uh, very disciplined. We are disciplined. so, <laughs> yeah. And you know, mommy, asɛm no nyinaa ne say. because bɛrima bi wɔ hɔ anka wɔahyia ɔba a wɔyɛ mmɔbɔ saa no ne kaprɛ record ne hɔ koraa a wɔbɛte ne ka. mommy miami wɔ ngo bi a friend. no all is not over a mede boa ɔmo a ɔmo kɔ amaneɛ me nti ne situation no ayɛ sɛ adeɛ a medi ho adwuma nti ama i was very touched yo mama asɛm no nyina ne sɛ wei na ɛnenam mu a ahokyerɛ aba second uh, third and fourth nso bɛkɔ school fourth uh, fifth and sixth ɔmo nso abɛwie jcs a ɔmo awura uh, eh, shs nti ɛka no deɛ yɛburu mu te sɛ biribi wei na maame no ɛsɛ a ɔne ne kunu abɔ bra ɔmo wɔ asase bi wɔ ɛɛ baabi maame papa yi ne kaprɛ ɛmba nti no ɛsɛ sɛ wɔnyɛ dɛn ɛɛ ɔnkɔbɔ amane na ɔngye ne kyɛfa na ɔnfa aboa nkɔla nom ɛna ɔkɔbɔ baabi a papa no wɔ ɛna papa no ɔmo asafomufoɔ baabi a mebɔ odi no ɛna ɔmo si bɛbɔ. Eh, asafo na ɔno nso wɔ mu eh, eh, amanneɛ ɛna yɛkɔ yɛ yɛkɔ da costa ne mu ɔkɔbɔ amanneɛ no mate mafa kyɛ me nti yɛkɔbɔ amanneɛ no na papa no o asɛm no deɛ wɔ ne mu paa mu na ɔsa bisa yɛ aduro no ho asɛm sɛ aduro na si o ɛdɔ no deɛ ɛkɔ ɛɛ akra baayɛ fda foɔ de baayɛ but ɔmo we have omitted nti ɛno na ɛna ɔsi sɛ saa deɛ a yɛbɛka kyerɛ ne ntɛm anka wama approve aba dadaada yɛfiri hɔnom ɛna ɔfrɛ maame ne nkɔla no mu sɛ ɔmo pam me na ɔbɛsɛ ɔmo asene na maame ne sɛ a ah, ten years a yi me kunu gyaa me me ne mu na ɛti asafo no mu owu asempo mpo na mekɔ ɛkɔ yɛ dɛn ɔno ɛhɔnom deɛ ɔno na ɛbɛka ɛdidi na ɛnɛ obi abɛsɔ mo asene a yɛyɛ adwuma yɛ agya owu ase kɔ yɛ agya de serɛ nkɔlaa tumi kɔ sukuu no mu mpam no na mo bɛsɔ mo asene maame no amfa ne ti angye wei na wɔn mo abɛhyɛ yɛho asafo mufoɔ ɛbɛhyɛ nkɔlaa no mu didindin sɛ ɔmo mpam na ɔmo yɛ dɛ nti dekoro mi kɔ mi ne maame kɔ ɛɛ eh, bush sɛ kɔpɛ duraba yɛwɔ bush na diklaba friday saturday. ɛna yɛwɔ bush na wɔfrɛ ne maame sɛ ɔmo de mi nneɛma ɛɛkɔ ɛyɛ adwuma no ho krataa ne nneɛma a yɛde yɛ adwuma no adɛn dɛn na ɛsi yɛ wuni mi asusu bibi ahu dɛn na ɛsi yɛ yɛbɛ fie no ɔmu de kɔ mi mi fie because ɛɛ uh, eh, the way yɛhyɛ adwuma na ase deɛ mi mi fie na yɛyɛ bibia but mi mi da mi fie haa nti ɔmu sisa mi nneɛma kɔɔ yɛ ɛna yɛba yɛ mi ɛsi dɛn na ɛsi yɛ yɛbɛtena ase a ɔmu si fitie ne kɔ yɛhyɛ adwuma na ase no mu aboa ɔmu mu so aboa mi nti adwuma no mi nfa ɔmu pɛ ɔmu maame but for from that time no ɔmo mpɛ sɛ ɔmo hu m'anim ɛwɔ fie hɔ bio den na esi. na wa bɔ ɔmo ama nkɔla na saa pɛpɛpɛ ebi akɔ university ebi akɔ secondary school ebi school ba mmaa o mmarima o. bɛrima ɛma nko a. mma nko a. mma six nti ade ne yɛ nwanwa na yɛ yɛ six. ɛnna ɛwɔ bɛ jisika daakye. na mi papa da mɔkyerɛ ɛ kaa week na yɛn kɔsi mi papa na asɛm wei ɛtu mi a ɔmo pam yayaya na mi sɛ ɛyi den na esi yɛ. mama to cut a long story short ɛna maame ni se se na asɛm no tie no wate huhuhu sɛ yehowafoɔ sɛ ɔmo agye ne kunu nti no ɛsɛ sɛ wɔsa akɔware ne kunu back ɛna dakosta ɛsika eh, sorry o yɛwɔ n'anim nso no maka kyerɛ ne sɛ maame nkɔla no papa wɔn nsakyerɛ ayɛ wɔn nam aduro so wɔwɔ hɔ a na ɔba fie hɔ sɛ duro na wakɔ so no ɛyɛ adwuma wɔ fie hɔ a na wakɔ. asɛm no a maka wɔ n'anim no ɛma no suro because asɛm bi wɔ hɔ a mempɛ sɛ mebɔ so sisi a ba ne yam hye no ɛno ne adwuma ne titiriw ɛna ɔgyina so sɛ ɔmo yɛ dɛn ɔmo mpam mi ɛfiri hɔ. wo develop ɛɛ mm. eh, <laughs> mɛtumi aka sɛ yes mɛtumi aka sɛ yes mempɛ sɛ mempɛ sɛ mekyerɛkyerɛ <laughs> mentumi nka biribi sisi a obi develop ne tɛda isa ɛwɔ ɛkwan a ɛfa so sɛ ɔhwe ade ɛwɔ mmerɛ a ɔde hwe adeɛ ɛwɔ mmerɛ a ɔwura huhum mu ɛde yɛ ade anwura kakra na ɛwɔ mu na abɛ sɛ ɔde wura <laughs> wɔn mɛ nyɛ sa nsɛm wɔ hɔ sɛ pia afɔ wúni sẹ àwọn kakra náà àwọn nsúlì ní náà bẹ sẹ ẹ ẹ bọ́ọ̀sì ní àwọn ẹni o wọ́n ní wọ́n ha ní ẹ̀gà wọ́n su àwọn náà adi ọdí wúrẹ́wúrẹ́. mọ̀mí mi wọ evidence mi evangelist díẹ̀ eh, díẹ̀ <laughs> <laughs> menkɔ ɔba yi so wakasa asaa sisi a ɛdɛ fati paa na menkɔ ɔba so ɔba yi ti hɔ wayɛ dii asɛ asɛm wɔ no ɛhyɛ n'ano. mami mi before awo bɛ kɔ ne sɛ. mi time ni ti na mpɛ sɛ mɔ wa no nsi na mihu eh. adeɛ pɔtɛ ade ba. nin ti ni nia eh, to cut a long story short mm. maame no pɛ sɛ wɔ ne ho sisi a mi ne kasa ne da a ɔtumi sɔre anadzo ɔsi yi wokɔ adwuma ba na mi a mm. na mɛ n blemu mi. na mmom mempɛ bɔne a bɛtu me nkɔlaa mani mɛte ase na mahu adantia papa no a wɔgya awareɛ no yehowa dansefoɔ aboa sisi a ɔmo asesa nkɔlaa no nyinaa de akɔma papa no sisia no ɛyɛ three weeks ɛkɔ papa no fie three weeks ne ne ne ne sista yare ɔkɔ baayɛ no ɔkɔɔyɛ ɛna second born no ɛfrɛ sɛ sei na mpanyinfoɔ ɛhyɛ yɛ sɛ yɛn yɛ ne nyinaa ne sɛ

yɛde ba no mama could you believe sɛ asɔre dɛm na the first day no na ɔmo dwane mame no ɔmo kyea ɔmo korampo a so yɛwɔ asɔre dɛm na mpanyinfoɔ frɛfrɛ ɔmo ho yɛ meeting waiting on a tax return hopefully it ends up in your hands Fraudulent tax returns due to identity theft increased by 30% in 2023. If you're in a bind this tax season, LifeLock can help. Our U.S. based restoration specialists are experts dedicated to helping solve your identity theft issues. And all Lifelock plans are backed by the Million Dollar Protection Package. So we'll reimburse you up to the limits of your plan if you lose money due to identity theft. Help protect your information this tax season with LifeLock. Save up to 25% your first year at LifeLock.com slash aware. Tax day is coming. Oh, no but if you sign up for Robinhood Gold's IRA with a 3% match, you can get up to $195 for the 2023 tax year. Oh, yeah. Sign up at Robinhood.com slash boost by tax day to get the biggest contribution match on the market. Subscription fees apply. You know you Investing involves risk. 3% match requires gold for one year from first match. Must keep IRA for five years. Robinhood Financial, LLC, member SIPC. ansa na yɛpɔn yɛ no ebinom ba ni for three four weeks a mi kɔ adesua ɔmo ankasa mi hu da mpanyin wakasi kura kɔ adesua adesua ɛdi sɛ wɔn bɔ fam to their level to their level oh to their level nti maame ni si papa no three years ago wɔ make the same attempt the way of person for second born no jisika maame na mpene so na ɔbɛkyerɛ mu no three years ago he made the same attempt similar attempt on the second born nti maame no ahu sɛ sisi adeɛ ɔmo sisa nkɔla no de kɔma no deɛ a team na ɔka ne ho. na nkɔda ɔmo akɔ university ne eh, ss. Oh, yes. na ɔmo sila ɔmo ɔmo ɔma. mama woyɛ yehowa ne paa sebe o ɛnyɛ ɔmo ne nyinaa mm. ɔmo tie ɔmo mpanyinfoɔ ɔmo prefer sɛ sɛ wu yɛbɛko wo wobɛwu na ma ɔmo nka ho asɛm. wɔn mpanyinfoɔ no bi nnɔmɛ ni hɔ na mefrɔ because asɛm yi deɛ yehovafoɔ a menim wɔ eh, ma ma ma mama ebinom ɛnyɛ izi o ɛnyɛ izi mm, ɛnyɛ izi kura kura kura kura kura. producer wowɔ wowɔ ebinom ma fɛ sisan ada na apɛ sɛ okun ho mama nkwalaa no mmea na mahyɛ wɔn mo saa na nketewa no wɔ kg two a wɔn bɛ pii one ɛna bɛrima no gya de ayɛ sɛ makasa ɛyɛ nye ɛyi wakɔ akɔgye aduro de aba ɛde ato koraa mu de ntomago ato so sɛ yɛmfɛ nnwalɛ. that time na ɔnkɔ asɔre bi. wakɔ yɛ asafo mu panin. asana yɛ basa hyɛ. ɔsɛ matemase ni ebi a mi nka yɛn yɛ gya wɔ soro.

woma ma ni. hyɛ wɔn mu kwam na ɛsɛ wɔ mpanimfoɔ na ɔmo wɔ n'asafo mu ɛne wɔn ɔmo wɔ me kuro n'asafo na wɔn agye no wɔ mu no ɔmo hyɛ nkwadaa ne ti nkwadaa ne ti mi mmie wɔn ano ɛnka bibia bibia a wɔn pɛ sɛ wɔn na ɛnyɛ ɛna nkwadaa ne ɛsi wɔn ɛkɔ wɔn akɔ kakyerɛ blada costa sɛ yɛtu yɛn ti blada costa ma yɛ. wɔ baabi yɛtu wɔn nti wɔn mu wɔn baabi nti ɔsɛ nea wɔn nko wɔn papa hɔnom ɛna. na yɛtu mu afiri dɛm hɔ. mipatwɛ na yɛ efie wura no ɛ afi bia ɔyɛ ano aka kyɛm sɛ sɛla bɛba abɛyɛ fie no mesi da ayɛ o bɛyɛ a mɛkɔ akɔpɛ baabi atena nti december november no mu hɔ na ɔka mi sɛ time na aso na mesi yie o ma te. na wo wo ne wo kurom ha yɛ baabi foforɔ. mipatwɛ yɛ wɔ oh, baabi. na nkwadaa ni ntumi ntina hɔ. wɔn bɛtumi. na invest na ọma yie anam ọmụ e, e, e, wọ na ọmụ ọmụ wọ ọmụ akyi no nso wọ ss fọ no nso na nkịta na na apịsị okwu sima nkọla anọ ndị nkọla bẹẹma ndị sị wọn na ọ dɛn na ɔyɛ yɛ. na asase na yaba kurom ha se no na yɛfi kɔkɔtɔrɔ asante bɛkɔ ayɛ kɔkɔtɔrɔ nti hɔnom na na ɔne mɛtena yɛ kookoo ɛna ɔne n'abusuafoɔ de ntɔkwa ntɔkwa no a ɔka kyɛ me sɛ mema yɛmfi hɔ no ɛne firi hɔ no sɛsata nyinaa na mokɔ asɔre no mepatwa ae ɛhɔ nyinaa na wɔyɛ panin ɛda yɛ sɛ wɔde panin no akyɛ akyɛ ɛna yɛfii hɔ nom no yɛbaa nti ɛbaayɛ no ha adwuma bi ne yɛtena mekɔ nsu paa ɛna mekɔte mɔta ne yɛnya de yɛbɛdie akyire na sista baakɔ ka kyerɛ me sɛ sista bi de aku a ɔtɔ ne bankye ne mmɔɔde nti sɛ mekɔ hɔ a wɔbɛma me bi atɔn nti mekɔ ne makɔ akɔgye sista no so ɔkɔ efiada ne waba nti wɔbɛbɛdu na mekɔgye ne fie ada no anwum no a memɛnda ne ne kwasi ada nyina na mede nam ne site hɔ metɔ no wie a sana mede sika no ama no na saaseɛ no madi saa na ne yɛyɛ no nti mewɔ hɔ no mo na brada maayi wura no ofie wura no mhm. yɛ panyin na osi mi yɛ mu di hmm. ɛna ɔmo ka kyerɛ mi sɛ mimira mɛnu a ɔmo dɔkono bi mɛ adwumayɛfoɔ nti na mi yɛ aduane mɛ adwumayɛfoɔ no ɛna ɔmo hyɛ ɔmo mbɛtumi atɔn aduro ne bi nti mi kɔkɔ gye aduro ne bi anam de wɔn so na yɛ ntɔ aduro bɛ ɛ blɔfo duro hmm. ɛnso na meyɛ yɛ na meka kyerɛ ne sɛ yɛ ntɔ nti mepɛ sɛ meyɛ ade foforɔ wɔ hɔ no ɛna ɔmo si ɛna ɔmo na mɛyɛ nam sɛ mɛsɛ ne ebi sɛ na wo kunu wo si ɔde ɔba no bi ɛkɔ gye sika na ɛno na meka yɛ nti bra ɔyɛ wei no metɔ no nneɛma no mm. na saa blada no ma wotu anwea nti ɔne ne ntu anwea na ɔkɔɔ hɔ nom ɔka kyerɛ ebuakye paa nti wosa wopɛ sika na sɛ wɔyere wɔnyale wɔyere nso nyale wɔma biara nso ne ho ɔyale nti wosa apɛ sika ɛde a kanyankopɔn asisi yɛn ɛna nti saa asɛm no a wɔka kyerɛ no no nti ɔnyɛ n'adwuma no ntumi nso mi na ɔmo nyɛ adwuma na mesi daabi megya adwuma na na ebedi ɛna wɔsi ɛnea memfa mefo si sika no sixteen million memfa ma no na ɔnfa nkɔyɛ anwea adwuma nti wɔne me kɔ stone hɔ na gye permit na maa no sɛ anwea na bi ɛna nti aseɛ na ɔbɛyɛ sapɔ ne sɛmina na ntomago na ɛda so ɛda kora mu no ɛba yi sɛ yɛmfɛ ndware ɛna ɔde nneɛma bɛsensɛn ɛdan mu hɔ no ɔyere ɔyere ayɛ akyekyere ɛwɔ. Eh, eh, ntoa nketenkete bi mu de kɔkɔɔ abɔ mu tuntum ne white ɛna ɔde sensɛn dan mu hɔ no nam sɛ ɛgya bɔ akyi na de wei de afi. saa na jehova o ti yi na mo de kɔ witness na bi. saa nti na na ntoma ago na ne ne sɛmira no kora ɔde ma ayɛ no yɛ ɛwɔ na wɔsi ohia na adeɛ na mekɔfa na adeɛ na mede ma no na ɔsan di dwale ebiem nti. ne ne two weeks time na wɔde obi bɛɛ fie hɔ nom ɔde ne ba na nkwadaa ne nyina kɔkɔ hyia no ɔmu kɔ hyia no na ɔde ne nsa abɔ ɔde ɔtɔ so mmienu n'akyi wɔ wɔ texas a sɛ wei ne mɛ dɔba ɛna papa no nso di n'akyi nti ɔmu bɛbɛduuɛ no ɛna mese bla na papa wei wɔ fi hen ɛna ɔse ɔfo bɔ ase kaa a wɔreba osiiɛ ɛna papa no di n'akyi adan a wɔsi wɔ kɔkɛgye tia ne nua bi hɔ ɛnso. ade yɛ asɛ nti wɔma no baabi na anade kye a nti mema no aduane ne nam si o ɛnyɛ hwee nnipa deɛ yɛ mpɔ no na mema papa no aduane ade kyee no mekɔbɔɔ me fos no ase baeɛ sɛ wagye me sika no nti menya sika nkɔfa nneɔma biem nti ɛno na mekɔbɔɔ mu mekɔbɔɔ mu baeɛ no na papa no da so wɔ hɔ na mese yɛgya boakye papa no ankɔ wɔse daabi jakete waankɔ na woama ne sika nti gye sɛ woma ne sika ansa na wakɔ ɛna me ceo ɛna me maa ne fifty cds ɛno nso ade kyenyɛ a still masa akɔ abɛtɔ no na meka kyerɛ nkwaraa sɛ daa bi papa no ɛne biribi nti na wɔwɔ fie a nti ma meni hɔ a ma mo ntena fie monkɔ na monkɔ fie na yɛ na ɔmo hyɛ fɛ nsoɔ no mebaa na mabaa bɛfa mo ɛna ɔmo ceo nti ɔmo ntena fie ne sunday monday sunday na ma sista baako frɛ mi asew ɛna ɔsi ne kunu sɛ ɔmra yɛn ɛmo na yɛayɛ di nti mɛ ne no kɔɔ efie yɛdi nkɔmɔ kɔɔ fie yɛkɔdui no ɛna papa ne nya akɔɔ. sɛ nkwadaa no ani den paa menya bi kora nfa no mma nti na mete akonnwa tiatia so ɛna mepagya akonnwa no na me kunu ne n'adamfo baako yɛfrɛ no prince na black adwo ɛna wɔn mu nyinaa ne saa papa no puwaa na wɔn kɔɔ nti efi hɔ meka kyerɛ prince no sɛ sɛ wɔsi me fie gate ano koraa me kunu ato hɔ nti bɛpem ɛna a mete ha wɔnsi efie da ɛbɛpem nɛ. na woma nkwadaa no yɛ aware sɛ papa na ɔbɛtena fie hɔ na wagye da mu nyinaa nim mm. asɛm a mu nyinaa nim na awɔtwe mmiɛnsa yi koraa a wɔmode nkwadaa yi la kɔma papa no mama dɛgye wo mama saa mama wobɛkum wɔ mo ɔde wɔ mo <laughs> wogiri sɛ ɔde ɔm nsɛmɔbɛyia bosome three years ansa oh, na nkware bɛsate university womaa baako ɛsɛ wɔ mmara no wɔnkɔhwɛ n'ano ama no wɔde sika bɛma no no wɔde sika bɛma me wɔyɛ a afei deɛ koraa ne sɛ maa daabi deɛ dada ɛyɛ no sɛ wɔno amfa sika da me wɔ santa ase deɛ a ɛneɛ na wɔyɛ biribi ɛna abɛsɛ saa wamfɛ sika bi ammra no nti ɛbɔ anadwo tu oktamene wokro no nkasa nkasa hello mohammed good afternoon pakyɛ wo ho te sɛe mpakyɛ yo nkwadaa no ho yɛ wo mma no ho yɛ na nkwadaa no for so long na wɔ hɔ ɛyɛ dɛn na prɛkopɔ mu nyinaa ba wɔ hɔ yi mama ɛnkora no ɛne ne nyɛ no ma sɛ minti o ma ɛmafoɔ no nkɔ wa no bebree ok mekyɛ sɛ ɛnkora na ɛne ɔmu yɛ no ɛne na ɛwo sa ɛmenim sɛ wo ne ɔmo na ɛwo no yɛ dosa paa wɔ sixteen years wotie me o wo but wode adeɛ no ahyɛ w'ano dodo mente hwee mframa no baabi a Okay. They will suffer for 15 years. The one years was 25 years. The number of money number one of them. And the money stand on and can't make no more than can't can't carry money them. Why me so fimi me kasa ofa. No ma me temenya we because of Mreya Branson na yenya. Ka bibi kire me kwan o mo fa oh, so be di o. Me me just

mese wo na ayɛ panyin mɛnya wo na me wo di nkɔmɔ. ɛna deɛ n ta sɛ sɛ wɔn nyɛ nkura do ne na nkura no wɔn nam aso na hɔ no. nyinaa yɛ mmaa. a ah, nyinaa yɛ mmaa nyinaa ni nyinaa. efie hɔ ɛne adeɛ na mo gya wo gya kɔ anware bi mu. mɛ sɛ mɛ bɛ kun kɔ mɛ sɛ ma nọmba efiri ọmọ n'efiri ọmọ ọmọ bi gya nama. wofiri ọba yi fie di sẹyin. naa mi mmepa ase opin mi se opin wọn nan se mi se o na esi jimu ya efe nkura no hɔ ɔmo abɛka kyerɛ ɔsɛ asem na mbɛka ya mpa na ya soro nti si wɔn wɔn ba tɛmɛ bi nse dɛm ɛka no. ɔmo nsa nɔma pati wo na mi se mi pɛsɛ mi na o kasa wo na o yɛ ɛgya wo na ayɛ producer wo na adi nkɔda yi ba yɛ na mpɛsɛ mi na o kasa wo ka. you know ɛte sɛ ne nkwadaa no aka wo na mepɛ sɛ me ne wo kasa abɛyɛ se asɔrefoɔ ɛna asesɛ nkwadaa no ama nkwadaa no afiri fie so wo na wobɛka nokorɛ no akyerɛ me na yɛkɔ yɛ anim sɛnkwana na abo makasɛ ma wɔmu ayɛ anaa wote deɛ mɛka no ase sɛ asɔrefoɔ na dɔm brɛ me sɛ me na mekɔgye wɔ mu sɛ nkora no aba no sɛ nkora no ma nkakɛ nyia no ma wo ne waware foforɔ Nana wale. Ẹyi ẹ ẹ fọsi ẹ within bẹ́ẹ̀ sẹ. Sara Sara wa wari foforɔ. Mi de mi nim. Onim onim sɛ wa wari foforɔ na wari foforɔ. Mi nim ebaasa mi nim ti o ka mi hu na mi nim sɛ wa wari na wari. Nti sisi ankwadaa na ɔmo wɔ hɛn. Ɔmo wɔ mi nkyɛn. Fa hɛn. Ɛmi wɔ ɛ atasumaso. Atasumaso. Atasumaso. Yɛ betumi aba hɔ abɛhwɛ sɛ ampa ɔmo wɔ hɔ a. A wo betumi aba abɛhwɛ makyɛ yo atasoma so fa yɛduru atasoma so market wa wase no yɛmfa he atasoma market new market hɔ market market hɔ a a o dodo na fana bɛ se anam do akɔ fi. ɛyi lord kenya market wɔ lord kenya ɛyiri wɔ sɔɔ lord kenya yiri ɛwɔ sɔɔ wa kasomaso market hɔ no ɛbɛn hɔ. mɛ jɛ sɛ o de lord kenya fɛn de se wa kasomaso market nɔ ilé wa pentecost asɔre dan ne si wɔ ɛgyanhyɛ hɔ no. o de hɔ koraa na o de wura mandala mandala mandala yɛ lɛ hɔ o de o de hɔ mandala house na. If you only have a 401k, you're not getting the most for retirement. Wait, what? Add a Robinhood IRA on top, then they'll boost it by 3%. You can do that? And if you transfer in any retirement account, you get 3% on top of that. Is there a limit to the match? No limit. Robinhood Gold gets you the biggest contribution match of any IRA on the market. Sign up for Robinhood Gold at Robinhood.com slash boost by April 30th. Subscription fees apply. Investing involves risk. 3% match requires gold for one year from first match. Must keep IRA for five years. Match on transfers subject to additional terms and conditions. Robinhood Financial LLC. Member SIPC. tomatiri den no. aha o do ɛyɛ kɔmɔ ɛyɛ kɔmɔ okura wa nti o du hɔ a bi dan alɛs faafo e na fɛm na bɛ o ɛkwan na so a o de o pie santaase na na. aha no ɔn akwan na yɛ de sɛ santaase no owurɔ mu ɔno ɔfa salɛs. okay nti yɛba yɛbɛ yɛbɛ frɔ ne abɛhwɛ sɛ nkwadaa no ɛwɔ hɔ na yɛ awɔ hɔ anam bɛ bɛsɛ mefra time bi a wobɛhyia ɛ dabɛ na mpasɛ mɔbɛba no yɛwie a yɛbɛhwɛ time a yɛde bɛba why ɛbɛ tiri bɛɛ fɔ no mene fie mɛkɔ baabi wode ɛne wɔbɛkasa na ɛyɛ nokora woamɛki attempt sɛ nka wode nkwadaa no bi gye sikaduro da ɛbɛsɛ no ha na ka kyerɛ wo ayi wɔ sara sara na ka mene nkɔgye sikaduro ok mate woyɛ me dance ni mesi no kɔ mabɛkyɛ eh, oh, me kora mede mede tu mede sekae ɛne kora me danse ni aha sɛ mene ntia nnipa bebree megyina me nkyɛn ɔmo so bɛyɛ me dansefoɔ sɛ baabi a mede no kɔɛ no a ɔkɔkɔɛ te sɛ mede akwa kɔdi sikadina aba bɛkyerɛ no wɔwoyɛ me danse ma mɛfɔ yɛ me danse ni mmoa yɛ awɛ ɔmama yɛ awɛ nhyɛ da ɛnyɛ ayi bia o asɛmsɛ ɔsikae na meka kyerɛ no ɛne nkɔdaa na nkɔdaa six a wogye ɔmo fɔ so many years a afei ɔmo nyinaa bɛdi wo nsa ɛna yɛpɛ sɛ yɛtutu yie so ahurahura wobɛsi wo kɔɔt dɛ kɔɔt a nipa bebree wɔ hɔ ɛnyɛ nko a na wobɛkɔ kɔɔt hɔ yɛnhwɛ asam no na yɛntu aseɛ na yɛnhwɛ why nti wo dɛ yɛbɛfrɛ na yɛhyia wɔ atasoma so hɔ why ɛna mese deɛ meba no mese yɛbɛfrɛ no yɛhyia wɔ atasoma so hɔ na yɛhunu na nkwadaa no yɛhunu kwan a ɔmofaa so baa fie hɔ wae yɛbɛkɔ atasoma so fie hɔ no wonim hɔ wonim baabi a ɔteɛ no woyɛ dɛn ho hɔ mene ne nyinaa na gye plot no ɔwɔ oh, si dan no mene ne nyinaa na ɛyɛ phone rooms na mbaa ne yɛ mɔɔ so na ɔno ɔkɔ bɔɔso sɛ wɔkɔkyi no yɛ wɔnya baabi ntena nti mema no nkɔtena hɔ nam sɛ ɔyɛ nyinaa yɛ dea nti wobɛtumi akɔtena hɔ nti wɔte hɔ dada for uh, four years koraa ni okay nti wonim fie hɔ okay yɛbɛkɔ yɛbɛkɔ na yɛakɔhwɛ sɛ sɛ nkwadaa no te eh, eh, dɔprapra mu na ɔmpapa asi fie na wakɔtena hɔ ɛnyɛ bɔne bakwan a bi a ɔmofaa so kɔɔyɛ no ɛne w'ani ngye ho nti yɛbɛkɔ akɔhwɛ because fie no atim no ɛnyɛ wo dea wote sɛ ɔse wogya ne hɔ eight wogya nkwadaa no hɔ eight man. na ɔboa wote yɛ mete paa mm, okay. nti no yɛbɛkɔ akɔhwɛ fie hɔ na yɛhunu nkwadaa ne safety ɛna hia sisi ɔse ketewa wɔn koraa yɛ fifteen na gye sɛ ɔmo nhyɛ da nyɛ nkwadaa okay nti yɛbɛkɔ na yɛkɔtie nkwadaa no so enum asɛm na yɛhunu sɛ yɛbɛma ɔmo atena hɔ na ɔne nkuna di dɔ anaasɛ yɛbɛyɛ ne dɛ wote. maa mepatwɛ plɔt no so nyɛ wɔ mma mmienu wɔ hɔnom nti. Eh, na ya mm-hmm. mu a wopi abɔnten asan no na yɛhunu na kyɛ sɛ yɛrekɔ nea ɔde ba ya mma a efirɛ yi asɔrofo agye na ama no ɔnso y'a na na yɛne nkɔdaa na akɔdi nkɔ ya eh, wote ma na akɔdi a na yɛbisa ya wɔn sukuu ya na wɔn afiri fie sɛ ampa sɛ wonyɛ ɔdɔ foforɔ nti ɛna wogyaa wɔn gu daatɔ no mu ɛna afiri hɔ nti ɔmo so kɔ ɔmpapa fie a ɛsi ɔmo ahu sɛ ɔmpapa esi dan nti yɛbɛhwɛ na yɛde yie ato ayi wai ka wakoma too yam gyae su wote wogya su a wo kra werɛ bɛho gyae su wote ok adehyema ma megyere yie sɛ yɛbɛtoa so ɛwɔ hɔ na yɛakɔhwehwɛ nkɔdaa no ne ɛne ɔmo adi nkɔmmɔ na yɛde yie atoa ɛyie na wokɔto <laughs> sɛ ɛɛ eh, obi esu finfinfinfin a na wabisa no sɛ ɛyɛ n'asɛm na anaasɛ daano asɛm na atum sɛ papa n'ankasa no nsɛm wɔ hɔ hmm. adesima ma meka wo sɛ sɛsi aslim hmm. slim tins nko a na ɛkɔ so ɛno nti bɔ mmɔde wohu awuraba a wawɔ six hwɛ na ho ɔfɛ a wɔde te hɔ ɛwɔ how many years 44 44 years na ɔba panin wɔ sɛn 25 mm, na sɛ wosie mu ntɛm atɔfoɔ ne ba ntɛm okay ɛɛ eh, sɛsɛsi ahwɛ wawo six o wonya wonya wonya kunu ɛna ɔde ti hɔ wohun kura sɛ wawo ne nyinaa ne sɛ ɔnom slim and fit tea ɛni na wayɛ kyɛ sɛ ɔtete haha no na ɔnom ti mi bɔ ɔmɔden fa yɛ ni aba frɛ zero five three six seven eh, seven two three nine two one na nkyɛkyerɛmu bi a wopɛ no sɛdeɛ ɛsi nom tii ne ne ne yɛka ho no nyinaa ne yɛakyerɛw mese wohunu hwee kora woahwɛ me ba te ma na home ne nana eh, ɔhene yere gifty anti ɛna ɛtwaa ne keeki mu na kyerɛ sɛ nana gyina mee na megyina nimfa nana gyina bonkum na tema ne ne kunu gyina mfimfini wotumi sɛ yes eh, shape aba ne mu ɛno nti bɔ mmɔden a na slim and fit na ɔso fa ho agyi mu kumasefoɔ yɛ mmerɛɛ ne good news a aba ɛne sɛ sisi awɔ dubai a ɛmfa o sika ma agent bi a ɛma no ɛmbu mfa so tata send tts metwa the short na wasɛ ne ɛbɛba straight away ɛne ti bɔ ɔmɔden anafa wo ho agye mu na wɔreyɛ a maame hu sɛ e, wotie ne sɛ meka nsura fm na adeɛ ayɛ wo code no na yɛakyɛ wo sika ɛɛ five pounds five dollars ɛɛ five euro anaasɛ ten dollars na wɔkɔ inside job training deɛ ofi yɛka no sɛ kanagya bi kagya bi deɛ ofi kagya bi baa yɛ sɛ memfa no nto adwuma mu na ɔnsua ɔnkɔ pemsan job training na nea wote ha ɛyɛ dɛ 26 27 yɛhyɛ aseɛ wei deɛ ɛyɛ the first one eh, twenty 2024 tifa ho gyim register no fifty ghana cities ɛkɔ normal wei so seven one 8557 wode wo ho gye mu a ɛda a yɛbɛyɛ dwumadie no na wabɛtua 600 na kyerɛ sɛ yɛrekɔ afei nso so woyɛ aduane na aduane nyɛ da a ayɛ abisa sɛ spice bɛn na ayɛsuyɛ ɛyɛ onga classic eh, chicken ɛna beef anaasɛ shrimp ɛma w'aduane ɛyɛ dɛ wode yɛ fried rice so a ɛyɛ dɛ mɛse apɔwse baako pɛ ɛna ɛwɔ adwaman so ɛno ane pepsodent chako ɛno nti ma wo nsa nka bi nea ɛhia nyinaa ɔmo de agum ɛno nti bɔmmɔden ana ma nsa nka bi uh, top choco so sɛ spread no mmɔtɔn na twa ne hot anaasɛ cold da biara anɔpa ne anwummerɛ fa hyɛ wo lunch park mu fa bi hyɛ wo mma no adeɛ mu me deɛ ekuta me sɛ meyɛ senior citizen ti na ɔho mekuta senetifoɔ flax na meba aduru ewie sɛ ɛyɛ cold one na mede agum ɛno nti wo top choco se fa wo ho agye mu paa saa soso so ɛna fɔra tissue ma w'anim ayɛ akɔnakɔna wode pepa w'anim ɛntwitwi w'anim ɛyɛ motoo mo a mo sɛ mo ni adwuma yɛ no momfrɛ 0243 033 033 na moafrɛ star health care se bra fibroid ni ɛde two weeks yɛbɛyi afiri hɔ ɛde amount monday to saturday seven to 5 yɛwɔ hɔ kasoa sunyane dɔma kumase kwamo junction ɛna japɛ kurom yɛwɔ hɔ saa so so ɛna wo nsuo sɛ ɛntwa da na ɛyɛ family drilling company ɛna ɛtuuyɛ ɛno nti bɔ mmɔden a sɛ ɛyɛ school sɛ ɛyɛ fie ɛyɛ hotel asɔre ana institution bi a bɔ mmɔden a afei soso yɛbɛyɛ toilet ama ɛtɔɔ mu a na kyerɛ sɛ ahye ɛkɔ ɛno nti fra yɛ one one one na kyɛ sɛ yɛkɔ yɛ anim adwoa yɛntɔ mframa ɛna yɛ 17 ɛbobɔ ba kakra nkakra nkakra kusupesupe akokɔba no mu you tired of dealing with toilet paper that irritates your skin and clogs your toilets? I mean, your doluses. Wait, I have great news for you. Flora Toilet Roll is the game changer. Flora Toilet Roll is thick, gentle on the skin, and fragrance free, making it ideal to clean your intimate parts as it causes no skin irritations and or allergies. The best part is it is made to dissolve easily, preventing plumbing issues and clogs. Experience the ultimate comfort of Flora Toilet Roll. No more clogs, no more skin irritations. impressor oil ne capsules kura ahoɔdennuro a ɛboa ɛyi yawa a ɛnam sasaborɔ osisi wakyiribrɛmo ne afei wapɔ so apɔ so nyinaa firi nipadua no mu impressor capsules kura ahoɔden a ɛtumi boa ɛsiesie no mpa a ɛho akɔkwa nea ntokrontokro deda mu ɛne afei wapɔ so apɔ so giregira awewie no nyinaa ɛsiesie no ɛma no ahoɔden foforɔ koraa wopɛ aduro a wobɛtumi de wo ho ato soɔ na ayi wo honam mu yaw nyinaa de a ɛneɛ ɛne impressor impressor ne aduro a wɔn a ɔwɔ yɛfunuyadeɛ mpo ɛtumi nom bie sɛ wonom impressor capsules na wode impressor oil a ɛyɛ wo no a ɛneɛ ne adi yaw bɛdwane ntɛm so koraa impressor yaw bɛdwane fda agye adwadeɛ nkratoɔ yi Across Africa, a new era has begun. Shifting our focus to a new horizon, connecting us with one purpose – to create and share opportunities to grow. Today, we are making a brighter tomorrow, built by our dreams and our energy across our continent, across the world. We are creating a better way to a better future. A pan African future. Together. EcoBank. A better way, a better Africa. HD Plus Sporty TV aba abɛka HD plus abusuakuo no yɛde bɔɔlo baako kansie pii ɛɛbrɛ wo sɛsei wobɛtumi ahwɛ bɔɔlo baako kansie a yɛhyehyɛ no naawɔtwe bia ɛfiri EPL Bundesliga Serie A Saudi Pro League Spanish Super Cup, DFB Pokal, and the Thank you for joining us. TV, channel 152 HD Plus. So, say, say, Bolo Balkans, yeah, when the edge of one, Get your bro in HD. Yeah, 290 Ghana cities. Happy morning, and I'm protected from 0242 4398. 72 na gyenkyerɛ mu hd plus hwɛ no fiilifi sɛ wopɛ kasafonyina ani ɛfɛ ɛne podcast na live shows deɛ a ɛneɛ download na tie yɛn ɛwɔ apple so spotify tunein google podcast tax day is coming oh ah, no But if you sign up for Robinhood Gold's IRA with a 3% match, you can get up to $195 for the 2023 tax year. Oh, yeah. Sign up at Robinhood.com slash boost by tax day to get the biggest contribution match on the market. Subscription fees apply. Investing involves risk. 3% match requires gold for one year from first match. Must keep IRA for five years. Robinhood Financial, LLC, member SIPC. Enjoy online, Amazon services, yeah, Echo, Amazon Music and Audible, Ekamu, Stitcher, Adomo Online, Overcast, and Pandora. Shewe no nyinaa so. Share your multimedia digital platforms in nyinaa so. Na You'll never Taste. Hi, babies. Hi, mom. Hope you're having fun at Granny's. Yeah, but Grandma doesn't have my favorite top chocolate chocolate spread. Hi, Mom. Mommy, please, I miss top chocolate chocolate spread on bread. tasty too. And tasty too. Made just for you and me. Choco, it's chocolati choco, it's chocolati choco, it's chocolati choco. The prize you drink. Yay! Taste of chocolate. This advert is FDA approved. <laughs> what the you say? <laughs> Oga, you do make mistake, yo. Ah, Oga, oh sorry, you don't know. Why every three months you paint your house now? Ah, my house shine like your own now. Shoot. Oh, JJC. Johnny just come. My brother, when you go to buy a paint, don't go left, don't go right. Go straight and grab the luxury I likely paint. Uh-uh. Wahala. Either oh. rain or shine. I've been a boxing champion for over 20 years and used the Lozi acrylic paint for over 12 years. And I can tell you, it's still the best. The Lozi acrylic paint. Apɔmuden ho ɛno nti na ɛsɛ wonom aduaba nko a exodus moringa capsules ɛne exodus dandelion capsules efi exodus abusua no mu na ɛbɛboa w'apɔw mu den ɛmu bia a wobɛnya no bɛtumi aboa wo nanso sɛ wonyi too no a wobɛtumi anom abɔ mu na ɛbɛboa wo papaapa sɛ wonom exodus moringa capsules ne exodus dandelion capsules ɛboa ma mogya di afurusa e no yie na afei e immune system no na akoatia yarewa ahodoɔ menim yie sɛ nnipa dodoɔ no ara nim deɛ moringa atumi yɛ na dandelion nso yɛnim ɛno nti menkasa bebree ɛnyɛ mma apemfoɔ anaa abaatan a ɔma anifoɔ anaa abofra a ɔnya mfe dumien exodus ehu adansidie dɔɔso ɛdura wuti odiifo baba ma asta nkɛn odiifo baya nyame asra mi wu ni wo bie mi ni. yàmi àmà bàálà mpan sẹ ọkọ dùnmí israel a mẹsẹ ọgbọnẹ kò ní ṣe ìyàwó. sɛ wopentene wo ho a nkɔdua ɛbɛfiri wo tiri so. ɔwɔne kono bɛhyehyɛ ɔde ɔsa yi bɛba. ɛnneɛ nea wofie mu nsamfo si dɛ wɔn de wɔn mpene no wɔsi wɔn mpene ma ne nsi no. odiifo bɛyɛ awurade asra mɛ bɔ wɔkyi wo nsɛm enuonyam anaa wo nsɛm srade ɛnfa ho sɛ ɔmo ama wayɛ mɔbɔmɔbɔ na ɛndɛ de awurade simi nka nkyɛn ɔsɛm aho so. saa bambɔ kɛse a yɛhyɛ ase. ɛnyɛm ahoɔden na yɛde yɛ adwuma ɛyɛ tumi awurade di ama me. Adum TV, ye wadzo ye. Congratulations! <laughs> God bless you. Congratulations. Yeah, Send our winnie. Oh my God. Send our winnie. Uh, thousand. Uh, who we need saying? We need thousand. Hey, and go to saying? Me too. Twenty-five this. What are you here? What is from one thing? Of what say? Rebashane. What will say? Rebashane to make a forty-five series. Oh yeah, the five five five and ah. Rebashane. Oh yeah, the five five five and four forty-five. Rebashane. Congratulations, so. Hey, Siko, Sika. Yeah, he and his son be found phone. No, I dialing. 281 hash. yɛn nkyɛn o sika bebree wo da ilé a make sure sɛ ɔbɛ select wo favourite channel no yɛn to aso. sikoo sika hyɛ yɛn ni yɛn nkyɛn wadeɛ kɛkɛ sikoo sika channel d sankratwe ɛyɛ radio and entertainment limited for ɛna asɔ yasene saa nso so na nla caritas lottery platform for asan yasi ama yɛpɛ sɛ wo nsi fi ahenni no so ɛne na kyerɛ sɛ ɔhene no deɛ ɔnnya mma bɛma bio ɛwɔ sɛ yɛtumi kɔ ɔhema no ɛwɔ baabi a ɛmbɛn ahemfie hɔ na a ɛni sɛ obi ho ne mu no mede me hyew agye hyɛ lal ahenniɛ no afi me nsɛm ahenni a me nana pere ne mogya no gye sii hɔ na mehyɛ wo bɔ saa ahenniɛ no mɛsa agye si hɔ bio mentwane mfi me hɔ ebia ne bɛtumi agye hawanke mu no fi mehyɛ wo nsɛm ɔhene a yɛka asɛm a wontie no ɔni akwanya biara sɛ ɔbɛdi ne man so dwane firi ha sɛ wompɛ sɛ bibibɔ ne bɛto wo deɛ a ɛne dwane kɔ the great queen yɛyi ne juada kɔpem yɛawada 4pm yɛwie a yɛde omnibus na brɛ wo memene da biara 3pm ɛwɔ adom tv so adom tv yɛwɔ azɔ yie Adum TV, ye wadzo ohu eh, ma wofa sɛ no eh, eh, mehwɛ no na mmerɛ just 31 years graduating ɔkɔ mpaboa tantan bi ɛhyɛ no ne atare bi ɛhyɛ no a wɔde nam no sukuu ọdọ. ɔna ɔtetee me ɛbɛpe me ndɛ koraa no me papa ma me keses no ɛna ma m'ani gye sɛ na sɛ mewɔ m ma me nkyɛn e e a ɛyɛ na mayɛ firii ɛsiane sɛ medi agorɔ na masua ade aka ho abɛbrɛ ma m'ani gye ma megye medɔ ne paa ɛsiane sɛ ɔno so dɔ me papa papa yɛkɔdi buronya ne baayɛ amanfoɔ yare paaba soro ne gata ahodoɔ so so a yɛabɔ ɛtra nti yɛnhwɛ nea wowɔ ma yɛ ɛnɛ eh, mede asɛm de nam mm-hmm. na ne nyinaa ne sɛ nyame yɛ adom a dr amuzu mm. eh, amuzu herbal clinic ɔwɔ ne foundation yɛ amudu foundation ɛwɔ maka abom sɛ mmemmenda a ɛdi yɛn anim deɛ ɛbɛyɛ a ɔyɛ free hair screening na mfidie no a wɔkɔ aburokyerɛ a wɔde baeɛ no yɛn ayi ti na ɔde baeɛ obi hɔ nom anansɛn wɔn nya symptoms bi bi bi bɔ ne nka yɛ sɛ ɔyare but onya time sɛ ɔkɔ akɔhwɛ obi hɔ nso a deɛ ɛyɛ no wɔ ne nipadua mu no ɔpɛ sɛ yɛnya ne mogya anaa yɛhwɛ ne nipadua mu ɛkyɛn sɛ maame bi a wowɔ diabetes anaa maame bi a wo pressure kɔ soro anaa sei na onni sika onni baabi nso a wɔkɔ a yɛbɛka akyerɛ no ɔbaa bi nso a ɔde epu ɛbɔ ne nka yɛ sɛdeɛ ne mɛka afa ho yi nti sɛ woyɛ obi a wɔte sa obi wɔ nso a wɔnyare koraa atɔ pɛ sɛ ohun ne status yɛ sɛ ahodasoɔ ɛne bɛrima nti sɛ wopɛ sɛ wɔn nso hu sɛ wo sugar level te sɛ ɛne deɛ keka ho a. o sɛ hiv baa yɛ obiara pɛ sɛ ohun ne status obiara pɛ sɛ ohun ɔdaa sɛ. diabetes ne na na yi de deɛ ya ho koraa bata no nso ho hia paa yɛafa no sɛ yɛ sikafoɔ yareɛ ya nkɔdaa koraa tumi nya bi aduane na ɔmo die no nti sɛ wokɔ no anka yɛ tɛste wo saa mpatɛ mɛtumi ne mo nyinaa mo paa sɛ kuma yi deɛ tafo so ɛhɔ yɛ junction ɔmo ɔmo wɔ branch ne nyinaa nti sɛ wowɔ akra nso a wobɛkɔ akye mɔta christian village ɔne puma filling station deɛ no hwɛ wowɔ kasoa kasoa manfom ɔbɛn police station no wowɔ ahyɛama nso a ɛno nso ɛɛ eh, lebanon second ɛyɛ eh, step hɔ ɛna yɛne yɛwɔ kumase de yɛnim yɛadwe so sɛ hmm. tafo nhyiaeɛ so ɛna baabi a wowɔ no dr amuzu ne branches ne dɔɔso Enti deɛ nhia ne sɛ wobɛfrɛ number mebɛbobɔ yi wofrɛ number no a ɛɛ eh, mpanimfoɔ no bɛkyerɛ wo sɛ wo baabi a wowɔ nti kɔ adeɛ no na wɔn ahyɛ wɔ ɛyɛ mmemme ndɛ ɛbɛn ɛna yɛde yɛ namba a wobɛfrɛ yɛ eh, zero two four one um, time yeah ah, ɛyɛ nɛ ɛyɛ fɛn sɛ mmemme ndɛ no nko ara yɛ only saturday twentieth uh, january nti yɛsrɛ mo eh, anɔpa akokɔ de bue na wosi hɔ hmm. yɛwɔ mfidie a yɛde bɛhyehyɛ nipa na ɛyɛ free mesrɛ wo wo kaprɛ ba ɛyɛ free hmm. ɛna dɔkta ɛyɛ

sɛ wowɔ problem bi a wodeɛ bɔ mmɔden asɛ wobɛfrɛ saa namba no ama me na mmom ɛnnɛ dr amuzu ɔgu so agye yɛ whatsapp yɛ audio no ayɛ wardrobes na wɔn ayɛyɛ no sɛ deɛ amanfo ha wɔn ho ɔn wɔn ha ho koraa sɛ wɔkɔ akɔ fɛ doctor na afei wɔbɛbisa questions bi a ayɛ ti mi srɛ o ɛɛ ɛnua sɛ ɔdi wardrobe naba eti nua no sɛ wɔbɛfrɛ doctor ɛɛ anasɛ wɔbɛyɛ audio ɛde ama no ɛyɛ wodi nkwe n'akyi a wɔbɛka wardrobe yi sa zero two four seven seven seven six seven four three zero two four seven seven seven six seven four three ɛno yɛ dɔkta nko a ɛnamba mesrɛ nkɔmmɔ bia wodeɛ ɛne ne mmo ɔbaa bi bisa ne ho sɛ Oh, if you only have a 401k, you're not getting the most for retirement. Wait, what? Add a Robinhood IRA on top, then they'll boost it by 3%. You can do that? And if you transfer in any retirement account, you get 3% on top of that. Is there a limit to the match? No limit. Robinhood Gold gets you the biggest contribution match of any IRA on the market. Sign up for Robinhood Gold at Robinhood.com slash boost by April 30th. Subscription fees apply. Investing involves risk. 3% match requires gold for one year from first match. Must keep IRA for five years. Match on transfers subject to additional terms and conditions.

na ọ dị epu a asị n'asɛm yi na nsɛ wahu sɛ ya na n'asɛbi wɔ engine kapasiti yɛ a na keka wo wotumi tia n'ahoho no wotumi ti wotia ma ho sɛ mogya hyew obi nso hụ a ɔdwo nso a wɔbɛte yaw paa wɔ ne baa ne mu emu hyehyɛ no ɛna obi nso a sɛbi ne kunu na ne ho ka ehyia mu no na no nso te yaw ɛwɔ sɛ woyɛ m hyew sɛ woyɛ anya nna yadeɛ afei wowɔ hɔ a na wo no ɛno nso so na apagyapagya saa saa ho no na ayɛ kɔɔ ayɛ red bi saa ɛno nso ɛwɔ sɛ woyɛ m hyew ɛsɛ wanya nna yadeɛ nti sɛ woanya wo de po a saa science nketewa wei mmiɛnsa wei na mede ma wo sɛ wohu bi a frɛ dɔkta yi na ɛne dɔkta amuzu ɛmmɔ nkɔmmɔ 0247 77 6743 Zero two four seven seven seven 0247 77 6743 wode ɛfrɛ doctor sɛ menya saa science no bi na wobɛhia nnuro mmienu wobɛhia doctor amuzu ɔdɔnsɔ no a wayɛ no ɛno ɛyɛ amuzu herbal powder amuzu herbal powder ɛno doctor yɛ ne sɛ ɔde epu aduro kɛseɛ paa na mmom ɛwɔ sɛ ɛkɔw nipadua no emu na emogya no mu deɛ ti mu bia no akɔ akɔsɛ afiri hɔ ɛno nti ɛna ɔde baayɛ sɛ yɛnyɛ ne tii anɔpɛ biara anɔpɛ biara wɔyɛ health o eti sɛ nkaa e, de bɛnonom nneɛma bi no wonya wei nom a ɛboa wo ɛsɛ wo de poa etu aseɛ ɛde ama wo eti anɔpa wonya nsuo ɛɛ sɛ yɛ dedɛ dedɛ te sɛ deɛ woyɛ wo tii a wopɛ no ɔsɛ atere ketewa baako na adi agum na wode ako ode poa ne nyinaa anɔpɛ biara nka woyɛ ne saa ɛbɛboa paa na afei deɛ ɛtɔ so mmienu a wobɛhia no ɛyɛ e, yɛ amuzu v herbal cream no. ɛsiane sɛ wɔtete hɔ ɛwɔ apagyapagya nsansan bi abegu hɔ yɛa ne keka wo ɛti wɔsei no ɛyɛ heba a yɛa no nso ebetumi aboa wo paa eti ɛno deɛ wodware wie anwummerɛ no a na wode afefa hɔnom de ama yɛn nsaa no nyinaa ne hɔ no ahonhono no ɛbɛkɔ ɛna ɛhɔ nso abiebie siane sɛ nsuo bi egu wɔ a yɛno nso wonya wei a amuzu vii amuzu vii hɛbaa krim ɛbɛboa wo afei dɔkta aduro baako a ɛka ho sɛ woyɛ ɔbaa no so wonte dɛ ɔbɛbɔ hɔ nom adura anadwo a okunu ani abere wano aduane no yɛ kama na mmom ɛwɔ sɛ ɔma n'ani gye ɛwɔ mpam ɛna wayɛ wano basaa te sɛ buta bi ɛto ateɛ no wɔanhwɛ yɛ na wo kuro no wɔde abufuo saa de atadeɛ gu ne kɔn no opie ɛsi abɔnten ɔnsi fie hɔ bio ɛfiri sɛ biribi a woyɛ biaa ɛwɔ sɛ ɔma barima no so ani gyeɛ ɛno nti na dɔkta de wei baeɛ sɛ yɛdwa maa no kɔ mmoa no ɛnwa ne mmoa no ma yɛn na wo nso ate dɛ ɛwɔ mpam amuzu herbal powder amuzuvi herbal powder wobɛte nka wobɛte dɛ ɛwɔ mpɛm wɔn nso wobɛhu sɛ woyɛ ɔbaa afei wobu nsa na yɛ wo yɛ a amuzuvi herbal powder ɛno ɛna etu aseɛ ɛde ama wo na yɛka ne awie sɛ mmarima no a wɔn ho sɛ mɔmɔni koraa hyɛ skirt a na wɔn kɔ frɛ no wɔto yɛ wɔn nso ɔbaa bi ato so a na n'ani yɛ kɔ anwan sɛ yɛasɛ tete gramofon apawa ɔbɛfrɛ wo sese a mesrɛ wo ɛnɛ mu yadeɛ ɛna wate akɔ dɔkta amuzuawae na tu ho fo na kyerɛ w'ani na ɛmmoa wo paa dɔkta amuzu ɛwɔ tafoɔ nhyiaeɛ so ɛhɔ yɛfrɛ hɔ amuzu junction yɛbɛn moro market no wowɔ sunyane a area three ɛhɔ ɛna dɔkta ɛwɔ nti wobɛtumi ne dɔkta akasa zero two four seven seven seven six seven four three zero two four seven seven seven six seven four three ti ɛda sɛ na yɛhyia na yɛsan hwɛ yɛapɔmuden memenda yɛbɛhwɛ w'anim screen deɛ yɛbɛhwɛ yɛ mede mema no nyinaa ɛba wɔn nyinaa no kasa afi mu no nyinaa wɔn ayɛ adwuma okay abigyafo. Uh, Hmm. ɛno de yɛtwa asu akɔ ayi hmm. asare <laughs> nso hmm. ma ɔma akɔ aboo ɛno so yɛtwa asu akɔ kagya bi ɛno so yɛkɔ kagya bi sɛsiɛ de asɛ yɛakyi o yɛnkɔ akyire paa yɛatrɛ yɛahyiam na yɛnhwɛ ɛno ka baako baako ɛka first one no ɛwuraba no a waware 36 years no na 36 years after 36 years of marriage ɛdeɛ de bɛma wagya awareɛ na misunderstanding kakra ɛbaeɛ akakra mɛka no sɛ sɛnea yɛtena ase a yɛkae no awuraba no efie no a n'ani abrɛ no a ɛdan no a wɔregye no mm. ɔno deɛ ɔmmɔmɔdena sɛ ɔbɛkɔ akɔsiesie baako na papa ne ba ne dem no hmm. so onye siesie hɔ no wia na ɛno ne si yɛ wante deɛ ɔka yɛ na tuu na aka na wonyɛ yɛ nɛ fa mi deɛ ma mi na mi nyɛ <laughs> ɔn siesie mu na ɔnkɔnkɔ ɛɛ ne ba no ɔsiesie mu deɛ ne ba no bɛtu hmm. na wakum ɛnyɛ hmm. saa deɛ asomdwe ɛɛba da maame no wɔn ne ne kasa nyinaa wotum sɛ kyɛ sɛ ɔnhwɛ wɔnim koraa wasɔm na no na ɔhwɛ baabi wotum ne nyinaa tum sɛ yɛfrɛ no onya papa na nkɔpɛ ne baako mm. wɔn nso obisa ano na ɔsɛ nkɔpɛ ne baako ba papa ne deɛ ne nua ma apɛ ɔyere ama ne dada nti there is no way a ɔbɛsa akɔpa five years wɔn nana na yafe na awɔ bɛbɛ na wote awaare ho a wɔsɛ five years mi ne bɛrima nna. ɛsɛ ma mɛ ɛbɔ ah. three a adomfo ebe som. five years deɛ definitely bɛrima na ɔntumi ntena hɔ ɛna afei soso wɔyɛ headmaster o sɛ wɔyɛ educational something etu ohun maa no nti there is no way ɔbɛtena wakasa five years. what are you oh. talking about. mi mm, pa te wọ́n mi sẹ́mi sẹ́ what am I saying what are you talking about what are you saying wọ́n yẹ education ẹ̀yin tẹ̀ no no ẹ̀ ṣe fakosẹ̀ tó kàn. Ah, If you only have a 401k, you're not getting the most for retirement. Wait, what? Add a Robinhood IRA on top, then they'll boost it by 3%. You can do that? And if you transfer in any retirement account, you get 3% on top of that. Is there a limit to the match? No limit. Robinhood Gold gets you the biggest contribution match of any IRA on the market. Sign up for Robinhood Gold at Robinhood.com slash boost by April 30th. Subscription fees apply. Investing involves risk. 3% match requires gold for one year from first match. Must keep IRA for five years. Match on transfers subject to additional terms and conditions. Robinhood Financial LLC. Member SIPC.